الله رب العالمين أمر بالاستقامة ورتب عليها جزيل الثواب adúpẹ́ fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọba tí à ń jẹ́rìí pé kò ní orogún ọba tí à ń jẹ́rìí wípé òjíṣẹ́ wa òjíṣẹ́ ńlá muhammad sallallahu ta'ala sallam ẹrú rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ sí ni ọba tí ó pa wá láṣẹ pé ká dúró ṣinṣin lórí ẹ̀sìn tó sì fi oore tó pọ̀ tó fi tì ọ̀nà ni al-aziz ul-wahhab ọba tó gbọngbọ́n tí ẹ̀bùn oore rẹ̀ sì pọ̀ ànábì wa sallallahu alaihi wasallam tó rán táǹbẹ̀lọ́n kọ́lọ́n sàlékún gẹ̀ fún àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ òun náà sọ fún wa kó tó kúrò láyé látòrí àwọn sàhábà rẹ̀ wípé ká di súnà òun mú ká sì dúró lórí ẹ̀ ọlọ́run jẹ́ kíkẹ́ rẹ̀ náà ìkẹ́ náà kó dórí ẹnìkọ̀ọ̀kan wá o ìwálẹ̀ tí ó mọ̀ ṣojú kòkòrò ẹ̀sìn ọlọ́run tí í ṣe ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ká sì dúró ṣinṣin lórí ẹ̀ ìdúró ṣinṣin ò sí mọ́ ọmọ ádámọ̀ ti fi nǹkan wọ́n ti fayé rọ́pò bí ayé bá ń burú gẹ́gẹ́ bá a ṣe ń pariwo láwùjọ wa tá a wà yìí nísìn àwọn èèyàn yìí rí aburú pé àyàdúró ṣinṣin lórí ẹ̀sìn kódà mo fẹ́ lè sọ pé nǹkan méjì tó ga jù láwùjọ yìí nínú fìtínà ebi àti kò sí security tọ́lọ́run bá ṣàánú àwọn ìjọba tí wọ́n bá rí méjèèjì yẹn yanjú ọ̀pọ̀lọpọ̀ gbà pé kò sí wàhálà mọ́ kàmá ànáhùn yàǹfẹ̀kú gẹ́gẹ́ bá ti máa ń wí kò sí wàhálà kò sí wàhálà kò sì sẹ́sìn kò sí ìdúró sísìn lórí ẹ̀sìn bẹ́ẹ̀ wàláì wàhálà ti ga wàhálà ga ó sì tóbi kódà bí yẹn bá ń sin lọ́hùn tí ò rinlẹ̀ gbọ̀ngbọ̀n lórí ẹ̀sìn wàhálà ń bẹ eléyìí bẹ nínú sábàbí ìdààmú ayé nígbà tí bá ti pa ọlọ́run ọba tì téèyàn sì lẹ́lòmíì tó jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala ní ẹ̀dá tó pọ̀ ó ní pé àsúnà àmọ́ ó láwọn ẹranko nínú igbó ó láwọn ẹyẹ ẹ wo gbogbo àwọn dábàá yẹn bọ́lọ̀ ń ṣe dá wọn bó ṣe kádàrà wọn ni wọ́n ṣe ń láyé o kódà àwọn tí yanra wọn jẹ bọ́lọ̀ ń ṣe dá wọn pé wọ́n láyé nu èyí tí ó sáré tọpa ìkejì ẹ̀ lọ tí ó sì gbé hánu tí ó jẹ tán lójú ẹsẹ̀ bọ́lọ̀ ń ṣe ni yóò mọ jẹun ló jẹun yẹn torí kò ní tìtorí ẹ̀ à ní kò ní àkáǹtì fún tí ó fi wá wọ náà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan irú àbòsí tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ẹranko yẹn nìkan ní ìgbẹ̀san ó wáyé kó tó di pé wọ́n di èpẹ̀ bó ti parí bó ti wá ní suratul an ṣùgbọ́n ọmọ ádámọ̀ tí ń sọ pé kò sí wàhálà tí ò sí lọ́wọ́n àbí tí ò dúró sísin lórí ọ̀rọ̀ ẹ̀sìn a fẹ́ fi àárín àsìkò ìṣẹ́jú péréte tá a tún ní a fẹ́ fi rán wọn létí pé wàhálà ń bẹ ọlọ́run ní fastakimu ilayhi wastaghfiru suratu Fussilat àyà kẹfà. kí ẹ sì dúró sí ẹ̀sìn rẹ̀ kí ẹ sì tọrọ àforíjì rẹ̀. nínú suratu Hud ọlọ́run dojúkọ ànábì gangan sallallahu ta'ala alayhi wa sallam fastakim kama umirt. dúró ní déédéé gẹ́gẹ́ bí a ti pa ọ́ láti. tànábì nìkan fúnra rẹ̀ torí jẹ́ńdà ẹni tá à ń bá sọ̀rọ̀ tó jẹ́ nìkan lọ́lọ́run lò. ní lọ́n lò ẹnìkan lọ́lọ́n bá sọ̀rọ̀ ńbẹ̀ yẹn wọn náà sì ní Rasulullah sallallahu alayhi wa sallam nígbà tí ó wàá sọ tí gbogbo wa papọ̀ ó ní nínú suratul Ahqaf tá a ti lọ́bẹ̀ lẹ́ẹ̀kan innal ladina qalu Allah thumma istaqamu àyà kẹtàlá dájúdájú tí ń sọ pé mùsùlùmí ni

ìlà sì ràn sìn ó dé ní sùnmọ́sítákọ́ọ̀mù tí wọ́n ti kí ni tí wọ́n sì dúró déédéé ti gbólóhùn yẹn ṣùgbọ́n ọlọ́run ló dá wa ọlọ́run là ń sìn in ló ṣẹ́kù túmọ̀ sàkọ́mú ti lọ in tí mo wá ka àwọn àyà kan láìpẹ́ yìí in ló fà á tó jẹ́ pé wọ́n rí ibi gọ sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ní kéwù tí wọ́n sọ ní tí wọ́n yé sọ ní dídúró déédéé tí ó sòótọ́ kílẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn àwọn àgọ̀ wọn wọ́n bọ̀ abẹ́ ọlọ́run láwọn tí méjì ẹ̀mú méjèèjì bá pé fala khawfun alayhim wala hum yahzanun nítorí náà bẹ́ẹ̀ sì ni wọn kò ní ìbànújẹ́ lọ́jọ́ gbére alìkìyàmà àwọn ilé wọ̀n ní ìwà àlùjànnà Allahu akbar yóò sì ṣe gbére nínú rẹ̀ ọlọ́run jẹ́ kan bẹ́ẹ̀ káwá ṣàkíyèsí mẹ́jẹ̀mú méjèèjì yẹn òun gangan ní kókó tòní ẹ̀sìn bọ́ lọ́wọ́ àwọn èèyàn gan ẹ̀sìn bọ́ lọ́wọ́ bàbá ẹ̀sìn bọ́ lọ́wọ́ ìyá kí wàá la fẹ́ sọ nípa àwọn ọmọ kí la fẹ́ sọ nípa àwọn ọmọ ẹ̀sìn bọ́ lọ́wọ́ ìjọba torí ìjọba lépo oní gold oní silver ó ní ó ní ó ní oríṣiríṣi àlùmọ́nì wọ́n ráyé lò bí wọ́n ti fẹ́ ẹni bá ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run yóò kàbùkù àṣìbà pé kò sí wàhálà bẹ́ẹ̀ bá wo gbólóhùn tí ń jáde lẹ́nu àwọn èèyàn ayé tẹ́yìn orí nǹkan jẹ yìí ayé tí ò ṣiṣẹ́ yìí ayé tí orí kan sì kan yìí ayé tí wọ́n ń gbé nípa yìí ayé tí wọ́n wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ pọ́blẹ́mù ẹ̀sìn kódà tó ń ti bẹ́ẹ̀ náà ẹni tí bá ń pè wọ́n síbi ẹ̀sìn tó ń ti bẹ́ẹ̀ náà yóò sì máa kàbùkù ìsọ̀rọ̀ ẹ̀sìn la wá ń sọ yìí àní kò sí security àní ẹ̀ pé kinní kan. èyí tá a wá pè ní dídúró ṣinṣin ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ torí gbogbo ẹ̀ náà wọ́n bi wá léèrè ó ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe ó ní nǹkan ṣe pẹ̀lú gbogbo àti àṣewà tá a fi ń lo ayé kódà tó dórí àníyàn torí ń bẹ nínú yẹn láníyàn tó yẹ pé iṣẹ́ tí ó ti ń bẹ láníyàn kìí ṣe kò bá tọ́lọ́run mu kò sí ìdúró ṣinṣin bẹ́ẹ̀ iṣẹ́ la rí tó dáa ní ti ń bẹ láníyàn ò dáa sẹ́ni pé àyè nǹkan kan ti máa yọ ti láàyè ń wàhálà ti wà wàhálà ti wà àbí jẹ́ kó jẹ́ pé iṣẹ́ ló burú sóyé nídàkejì síra wọn. àníyàn dáa iṣẹ́ ló wá burú ó sì mọ̀ kìí ṣe pé iṣẹ́ yẹn yíwọ́ wá ní àníyàn inú òun mọ́ iṣẹ́ rẹ̀ ò sì tẹ̀lé ọmọ aráyé gan kódà nínú nínú kóòtù táyé gan wọn ní àwọn ní tó ṣe ńlá wa mú ọ fún o tàbí ẹ̀sìn ń wò òun èèyàn rí lòun ẹ̀rì tán mọ̀ ká bòròbòrò bẹ̀ẹ̀sẹ̀ ń wò kódà òun mọ́ ń ṣe báyìí kódà òun ò sí eré ilé ìrí gbà ọmọ dáadáa lóhun ọmọ lọ́àbí kan rárá nǹkan rí ìlàmú ọ fún bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run àfẹ́ máa ti ń bẹ lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ náà sì ní ìdàkejì ẹ̀ náà kó jẹ́ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ dáa èèyàn ṣe kí gbogbo ọmọ dáhùn sọ pé jazakallahu khaira òun sì ń fẹ̀mí yọ ọ́ dànù nínú ẹ̀mí ara ìpẹ́ mọ́ tanra yín èwo ni jazakallahu khairan ẹ̀yin máa tó ń ẹ̀yin máa tó ń gbà lọ́wọ́ tó ń fi ṣe léyìí tó ń sìn ẹ̀mí ó sì máa sọ fún bẹ́ẹ̀ àmọ́ tí méjèèjì bá pé qalu rabbuna Allah ọlọ́run bá lọ́ba wa ẹlẹ́dàá wa tá a máa sìn fún mọ̀sàkọ́ọ̀mù gbólóhùn wọn ṣe déédéẹ̀ iṣẹ́ wọn ṣe déédéẹ̀ ọ̀rọ̀ wọn ṣe déédéẹ̀ àníyàn wọn ṣe déédéẹ̀ bẹ́ẹ̀ ntọ́lọ́npá kí sáà nàbí wàásù nìyẹn sallallahu ta'ala wa ẹnìkan wá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam wọ́n ní kulli fil islam qawlan la as'alu anhu ahadan ghayrak dákun òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ kan fún mi tó jẹ́ pé ìní bùkátà kí n tún mọ ẹlòmíì tí ó sọ̀rọ̀ ẹ̀ fún mi tó jọ́rọ̀ tó níye lórí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ọ̀rọ̀ kan tó yẹ pé ìyìn lè bí ẹlòmíì lè rà sí kí wọ́n bọ̀ nínú islam ó ní kó sì dúró ti gbólóhùn yẹn amantu billah sọ bẹ́ẹ̀ gbólóhùn ẹnu nìyẹn istakim dúró ti action nìyẹn jẹ́ ká bá ọ bẹ́ẹ̀ já bá ọ bẹ́ẹ̀ ìyẹn jẹ́ sunna tí ó ń jẹ́ tafsiru fún àyàtà kà yẹn àwọn olùmọ́jẹ́ ká mọ̀ pé èso wo tẹ́ bá fẹ́ rí ìkàkọyọ nínú iṣẹ́ ìgbésí ayé nínú iṣẹ́ ẹ̀sìn àbí bí ti ń lo ayé níbàámu sí ìlànà ọlọ́run á wo bo lè súgbà wọlé èṣù máa gbóòórùn èèyàn yóò wá rí wípé eléyìí kanlẹ̀ lóròjú tẹ́lẹ̀ òròjú ń bẹ lára tipátipá ni ọ̀rọ̀ ọlọ́run fi ń bọ́ sílá ibi tí èso gbà wọlé náà nù èso àmọ́ sọ fún wípé kò le tó bá wọn ìbọn gbọ́dọ̀ sọ pé ọlọ́run òróró torí kó lóró jù tẹ́lẹ̀ bá díẹ̀ torí sí ní ó bàbọ́ yányán ọ̀nà kan nìyẹn èso gbóòórùn ẹlòmíì yóò rí pé á ah, eléyìí gan tó jẹ́ pé bá ti ń sọ pé eléyìí ni súnà ó ti ha ó ti hàn eléyìí ni bídíà ó ti sọ́lẹ̀ ó ti lẹ̀ mọ́lẹ̀ kíákíá eléyìí ni súnà ó tún ti hàn ah, eléyìí ní kò kárí gan o sábà ní kẹ́lẹ́ ìṣẹ́bọ nísìnyí kò ní gbà á kàn mọ́ ni yóò wá kàn kúnṣẹ́ rẹ̀ èyí tí ìsara ẹ̀ ó ti mọ̀ pé tí wọ́n bá sọ pé ẹ̀sìn ni yóò hàn ni yóò wá kàn kún lágbọ́n pé eléyìí náà dáa ló ń tó wọn wà kọjá àlà. bí àpèjúwe àwọn tí wọ́n wá sọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha lójú ayé ànábì ìsánábì ò tí kú láyé sallallahu ta'ala sallam tí wọ́n béèrè pé bóòlù ànábì ti máa ń sin lọ́hùn bóòlù ẹ̀sìn rẹ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha wọ́n á júwe bá ànábì ti máa ń sin náà àwọn máa ń síbẹ̀ àwọn ọmọ dìde lóru wọn máa kàlùkùránù wọn máa ṣe ìbáadà wọn wá ní wọn sì máa sùn tẹ́ bá ti ṣe náà fílà wọn àtún sùn wọn ní ànábìnú o tọ́lọ́n ti foríjì nìyẹn o ànábì tọ́lọ́n ti foríjì nìyẹn o àwọn ń tà wọn àwọn àwọn àfi káwọn káwọn sán sókòtò gírí káwọn má sùn mọ́ lóru rárá táwọn fi láyé tán ẹnìkan sọ bẹ́ẹ̀ ẹnìkan náà fi kó máa gbààwẹ̀ kóun máa sínú mọ́ láyé wọn fi kúrò láyé ọ̀kan sọ bẹ́ẹ̀ ẹnìkan ní à òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ti forí jìn òun ò ní súnmọ́ obìnrin mọ́ ń tóun àníbi sọlọ́lọ́wọ́ tààrà sọ́lá wọn gbọ́rọ̀ yẹn àwọn apàdà ké sí wọn pé ẹ̀yin lẹ sọ báyìí báyìí báyìí báyìí tí mo gbọ́ wọn níbẹ̀ ni nínú sábàbí sọ pé mo jù yín lọ ń ṣe náfìlà lóru ń sùn ń sì ń mo ń fẹ́bìnrin mo ń fẹ́bìnrin mo sì ń ṣe síyàm mo ń gbàwẹ̀ mo ń sínú níbo ni ti ń gbẹlẹ fẹ́ gbé wọ̀ níbo lẹ ti ń gbé bọ̀ ẹni ò tí ò bá sí nínú ìgbésẹ̀ tí mò ń gbé ìlànà tí mò ń rìn tí mo fi ń sin lọ́hùn kì í sọmọ lẹ́yìn mi sábàbí ìdílé yìí nígbà táwọn èèyàn bá fẹ́ kàkọyọ látòjú yá ànábì sallallahu alaihi wasallam àlè ìsàfẹ́kọ̀ọ́ lásìkò tàwa yìí náà ọlọ́run níwà mí náà sínú suratul alankabut wàmìnà náà sì mẹ́yà kó lọ àmà náà bí láà ó ń bẹ nínú àwọn èèyàn áyà kẹwàá a ń bẹ nínú àwọn èèyàn àwọn tí máa sọ pé agbọ́ lọ́wọ́ bá gbọ́ fáyidà òde yáfílà ìjà àlàfitìnà tànà ibi tẹ́sí ti ráre mọ́ wọn lọ́wọ́ nìyẹn wàlíyàn àdóbìlà ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tí yóò máa tí ó máa sọ wípé àmàna bílà àti kí ni agbọ́lọ́ngbọ́ àwọn èèyàn sì rí pé ń ṣẹ̀sìn lóòótọ́ fàyídà òdíyà fìlà bí a bá ní lára ní ojú ọ̀nà ti ọlọ́run tí nira bá wá dé torí ìgbàgbọ́ wọn ni pé tí ẹ bá ti ń sin lọ́hun kò gbọ́dọ̀ rí dààmú kò gbọ́dọ̀ rí nira ọwọ́ gbọ́dọ̀ tọ́ lọ́wọ́ ẹ̀ ọmọ ò gbọ́dọ̀ ṣàìsàn ọmọ rẹ̀ gbọ́dọ̀ kú aya rẹ̀ gbọ́dọ̀ kú nǹkan gbọ́dọ̀ sọ́kọ ẹ̀ bísínẹ́sì ẹ̀ gbọ́dọ̀ dàrú ibi tí wọ́n gbé sí yìí nìyẹn tó bá wá ṣẹlẹ̀ tọkàn náà bá wá ṣẹlẹ̀ máa wá ọlọ́run kiri irú ẹjọ́ ń ọmọ ìyá wọn rò ọlọ́run kọjá láti sánmà pé ẹ̀rí ẹ̀wọ̀n tó fi mí ṣe tó ń tẹrun mi tí mò ń wọ́n rojú ẹ̀ kú lọ́dọ̀ mùsùlùmí wọ́n rojú ẹ̀ lọ́dọ̀ àbẹ̀lẹ́bọ tí ò sí náà rárá pé bàbá ẹ̀yin náà làwa rí o ìtòtúndé ní tọ́lọ́n tá tó mú wá ní o subhanallah wàlà haúlà wàlà kú wọ́tà ilà bìlà fàyídà ó di àfìlà tá a bá ṣe kíni. tí a bá ní lára ní ojú ọ̀nà tí ọlọ́run. ọlọ́run ọba tí ń sìn tó sọ pé amantu billah iná ni ó ń sọ̀rọ̀ yìí o ayé Qur'an ni o sórà kẹlẹ́ oní ankabut sórà twenty nine látàáyà kẹwàá tá a bá nílá lójú ọ̀nà lọ ó ń túmọ̀ sí pé ọlọ́run gan ló múnira yẹn wá òun gangan sì lè má ronú pé òun bìlífù pé à ń gbà tó òun tí èsè pé òun dín àwẹ̀ tí èsè pé òun pàrùn jẹ eléyìí òun sì wá kàn látọ̀dọ̀ ọlọ́run wàláì ọlọ́run sì máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí tó dájú náà ló fàtà fi ń ké jáde taa tá a bá nílà lójú ọ̀nà tọ́lọ́hùn náà kí wá ní òṣèlẹ̀. a máa fi ìnira àwọn ènìyàn ṣe déédéé ìyà ọlọ́run. Allahu akbar yóò máa fi wéra wọn. ja'ala fìtìnàtà náà sí kàdádìlà yóò máa fi ìdààmú tó kàn lọ́dọ̀ àwọn èèyàn yóò máa fi wé tọ́lọ́hùn. irú ẹni bẹ́ẹ̀ ní sọ́tọ̀nà kàbótù nìyẹn kì ó sẹ́ni lẹ́nu ló ti wí àmọ̀nà bìlà lẹ́nu ló ti wí kò sí action tó jẹ́rìí sí pé ń sin lọ́hùn. inú sóràtò àlùbákọ́rà gan àmìnà nọ́ọ̀sì mẹ́rin kú lọ àmọ̀nà kátó kan sóra yìí gan tí ọmọ sọ pé táyà kẹjọ kọ́ ni agbọ́ lọ́wọ́n bá gbọ́ wà mọ́ hún bí mùmíní. àmọ̀nà bìlà wàbẹ̀lẹ̀ yóò mìlà áàkìrì àmìnà náà ma yà kó lò ọmọbẹ̀ẹ́nú àwọn èèyàn tí ń wí pé ẹ̀hẹ́ náà bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe onígbàgbọ́ rárá tọ̀ wọ́n sì ṣe onígbàgbọ́ ọlọ́run ọba ló ti ìmánì kúrò lọ́dọ̀ wọn ń bẹ̀ yẹn kì í sọ níwàásí o kí ló fà tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ nínú àyà tó tẹ̀lé. wọ́n tan ọlọ́run jẹ àti àwọn tí wọ́n gbàgbọ́. action la rí kò sáníyàn pé wọ́n ń sin lọ́run lọ́kàn ibi tẹ́tàn ti wá nù wọ́n ń tan ọlọ́run wọ́n sì ń tan àwọn múmi nítajọ ń gbáyé so kí ni wọ́n sọnù bẹ̀ yẹn ìṣe àníyàn ọkàn ìdí àmúre torí pé sábà sọ pé nìkan bọ́dà yẹn ẹjẹ́ mọ̀ pé ó ti kó onú Islam ẹjẹ́ mọ̀ pé nǹkan báyìí ní í ṣe ní ìsìnkú kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó dífíkọ́ọ̀tì fún mùsùlùmí láti kó onú Islam ẹni tó bá yẹ pé Islam tọ́lọ̀ nǹkan ránàbì ni wọ́n gbìn sí lọ́kàn ni wọ́n fi rèé

tó bá tẹ̀ ṣẹlẹ̀ bóyá àbọ̀ nínú ọgọ́rùn kò tó one percent èmi ò sí mo kàn sọ bẹ́ẹ̀ náà ní ìgbọ́ rí kí bàbá àlìmọ́mù mọ́sálásí láti dìhùn wọ́n ti lóhùn sí ìsìláàmù mọ́ o ìyẹn ni wípé àwọn tí wọ́n ń fowókọ́ sí ìsìláàmù ni wọ́n máa ń sọ pé torí pé àwọn bìlífù pé ó kọ téèyàn jẹ́ náà ló sọ di mùsùlùmí kéjì sí bẹ́ẹ̀ èèyàn mélòó la ń pàdé nínú mọ́sálásí lásìkò yìí kí rọ̀mọ̀dán tó dé àtìgbà tí rọ̀mọ̀dán dé nínú àwọn tí ń jó kọ tí mùsùlùmí máa jẹ́ ṣèbí kálukú wọn kálukú wọn jáyé kiri náà ni ẹ bá ń lọ kí ó tó di pé ìṣẹ́jú yìí ó tán nínú sọ́tù náàlì sórà 16 àyà 93 wọ́n ságọ sí abẹ́ àwọn èèyàn tán jọ ní kéwú tí wọ́n sì wọ́n lọ́nà mo ti máa ń sábà sọ lọ́pọ̀lọpọ̀ gbà mo ti sọ́nù rọ̀mọ̀dọ́rùn yìí náà yorùbá máa ń fẹ́ sí lọ́hùn kò sí oníbídà kan tí ò lérò lẹ́yìn èrò ọ̀pọ̀lọpọ̀ wọn pọ̀ ju ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pètè sí súnà lọ wàláì bẹ́ẹ̀ bá sì ń bi àwọn èèyàn léèrè pé èsì tẹ́ ṣe eléyìí kò bá mu eléyìí ò dáa tó wọn ní àwọn àfáà náà ló sọ bẹ́ẹ̀ wọn parọ́ o àwọn àfáà ló sọ pé kò sí tó burú bẹ́ẹ̀ ó láàfáà ní wíwù ó ní lìmọ́mù ní sọ yẹn ìdí sì ń gbọ́ bẹ́ẹ̀ náà ní fi ń sayé yìí yorùbá ní àníyàn tá a fẹ́ sin lọ́hùn wọ́n bọ́ sọ́wọ́ lọ́wọ́ ni àwa bá ń wo àyà yẹn láti ninety three. tí ó bá ṣe pé ọlọ́run bá fẹ́ ni ìbá ṣe ní ìjọ kan ṣoṣo. gbogbo èèyàn bá ṣe súnà túláàsì. ṣùgbọ́n a máa. súra sixteen là ń kà yẹn o fáwọn tí ń gbọ́ mi o láti àyà ninety three. ṣùgbọ́n a máa ṣe ẹni tí ó bá fẹ́ ní ọ̀nà. àmọ́ ti ẹni tó bá fẹ́ lọ́nà ọlọ́run bá wọn ṣe bẹ́ẹ̀ kò sí bá a ṣe lè ka koran tó sí lè júwe ànábì àtàwọn sàádé tó. yóò sọ pàkọ́ sí náà ni ọlọ́run bá tó yẹ pé nígbà bá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ọlọ́run bá ti máa ń ṣe yáàdì ọmọ yáàdì là ẹ̀ńtọ́lọ́run bá tọ́tọ́ náà fàlámùdílàlà kọ́ ọlọ́run kò ẹnìkan lè sọnù mọ́ wà máa ń yóò dilè ẹ̀ńtọ́lọ́run bá ti sọnù fàlàhádìyàlà kódà ntọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kẹrì ọ̀kan náà là kàyìn nínú àwọn àyà tó ọlọ́run ní tí ó bá jẹ́ pé òun fẹ́ kọ́ wà sí gbogbo ayé ní súnà fẹ́ràn pé téèyàn bá ti ṣe yí kàn mọ́ rí dààmú náà ni ṣùgbọ́n ọlọ́run fi ṣàdánwò pé ẹ mọ́ ẹ níta sọ̀kalẹ̀ ní ẹ fi mọ́ wòye sí tọlọ́run ẹ tẹ̀síwájú ní ẹ fi mọ́ wòye sí tó bá tọlọ́run àti tí ò bá mu. a ti máa fẹ́ ẹni tó bá fẹ́ sí ọ̀nà. àti pé dájúdájú. dájúdájú. a ò bí nílé ohun tí ẹ̀yin ṣe ní iṣẹ́. ẹ tẹ̀síwájú. àti pé kí ẹ má ṣe ìbúra yín níbi ìtànjẹ àti ara yín kí ẹsẹ̀ yín má bàa yẹ̀ kí ẹsẹ̀ yín má bàa yẹ̀ lẹ́yìn ìdúró. àwọn tí wọ́n ń sìn wọ́n lọ́nà nìyẹn o wọ́n búra kódà wọ́n búra lórí rédíò wọ́n ní bó ti rí gan làwọn sọ ẹ fọkàn balẹ̀ wọ́n bá débi wípé ó dàpọ̀ burú tí ò bá dá ọ lójú tòrò mọ́ mi lálùkì àmọ́ ọlẹ́mi mo sọ bẹ́ẹ̀ fún ọ tó bá déwájú ọlọ́run wọ́n láì wọ́n máa sọ bẹ́ẹ̀ tán bá rí i pé àbí ń táwọn sọ torí káwọn ènìyàn lè má bọ̀ àwọn èèyàn tán jẹ tán jẹ má yéhùn torí ìmúnisìn ni ìmúnisìn ẹni tó bá gbàgbé ìsúná ni ìmúyàn sí tá a bá sì rí inú wọn náà ti múyàn sí wọn náà ti fọ́ọ̀lù síbi táwọn kan fọ́ọ̀lù sí nìyẹn lẹ́yìn pé èèyàn jẹ́ ẹrú ọlọ́run àìtún jẹ́rú èèyàn kan mọ́ láyé àpọ́nlé èèyàn lókùtà mọ̀ sí kéèyàn bá gbàgbé ìsúná àti ká máa bọ̀wọ̀ fún wọn ẹ tẹ̀síwájú. kí ẹ má bàa tọ́ ìyà búburú nítorí ṣíṣe àwọn ènìyàn ṣíṣe àwọn ènìyàn lórí kúrò. nítorí nítorí ṣíṣe rí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ibi táwọn kan sì ti ń jẹnu torí sọ pé nǹkan kan ẹ a bá sọ tẹ́sìn bá sọ tẹ́sìn wá tẹ́ pé lẹ́sìn fún torí nǹkan kan tọ́mọ èèyàn ó ń bẹ̀ àti pé kí ìyà kí ìyà tí ó tóbi kí ó má bàjẹ́ sí ní mm-hmm. ẹ má ṣe pàṣípààrọ̀ àdéhùn sí ọlọ́run pẹ̀lú owó díẹ̀. Eh. dájúdájú o ti ń bẹ ní ọ̀dọ̀ ni ó dára jùlọ sí eh, ní àárín yẹn ni wípé nǹkan gbà lọ́dọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ àwọn wa fi nǹkan tí àwọn èèyàn ọ̀nà tí gbà mú wọn sí fi ọ̀rọ̀ ọlọ́run nínú àyà míì wàlá tẹ́ṣẹ̀rú bí àyà ti láì sáàmẹ̀nà kọlílà nígbà wàlá àyà ti nínú àyà míì bí àyà ti là lẹ́nìkan bá gbọ́ ó ní à ó ní tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn kílíà ká mọ̀ gbòó díẹ̀ ló wí nínú oníkéwú etí ara mi mo fi gbọ́ ó ní màá dẹ̀ chájì ẹ̀ ní kìnnìkan thousand kìnnìkan million. ó ní ojú tó túmọ̀ sí mi pé ẹ lè mọ fún wọn ní koran kẹ́ agbowó lọ́wọ́ wọn pé wọn ẹ wọn ni la hawla wala quwwata illa tó ń sì gbà yẹn ó ti gbé ẹ̀sìn yìí lẹ̀ látara tó gbà lórí ó ti lọ́wọ́ ó ti ní ó lọ máa fẹ́ lé ó ti ní ó lọ sọ ilé ti ní ó lọ rí ilé dájúdájú òun ló dára jù tẹ́ bá jẹ́ ìtọ́mọ̀ ayà tó tẹ̀lé ń kọ́ ohun tí ń bẹ ní ọ̀dọ̀ yín yóò tán ohun tí máa ń dàkún yàǹfàdù ohun tí ń bẹ lọ́dọ̀ tẹ̀yìn yóò tán àti pé ohun tí ń bẹ ní wà máa ń dálọ́ ìbá kọ̀ ẹ̀sìn ni ó ṣẹ́kù bí ò bá tán ẹbẹ́ni tí ń bẹ ń bẹ èmi náà gbọ́ wà sí yẹn láàárọ̀ ẹbẹ́ni tí ń lo nǹkan yẹn ṣe bí òun gangan ó tán kí nǹkan yóò bá tán kó tó kó ń bẹ̀ síbẹ̀ òun gẹ́gẹ́ ó tán tá a gbé kó ń bẹ̀ tọ́jẹ́ pé ọ̀tọ́mátìkì ní nǹkan yóò dìtẹ́ lómi. àdíìsì àbí òrẹ́ tọ̀rọ̀ dé Allahu ta'ala anhu ó wá ń bẹ̀ tó jùsọ ọlọ́run sọ pé sádìdú wàkọ̀ọ̀rìbù ẹ̀sẹ̀ déédé déédé tá a máa wí yẹn èdè lábáwá ni ò bá ti gbé ẹ̀sẹ̀ déédé o wàkọ̀ọ̀rìbù ẹ̀sùnmọ́ ẹgbàgbó ẹgbàra yíyànjú ẹ̀sapá kẹ́ẹ̀rí pé ẹ̀sùn mọ́ tọ́lọ́run dáadáa àwọn olùwọ́n wá sọ pé sádì ìlú tóbi sí ọlọ́run bá wù yẹn òun ni àkékọ́tù àlìsìkọ́ọ̀mà òun gan ni kéèyàn ó dúó déédéé kéèyàn ó dúó tọ́ wàkọ́rìbù àlìmùkọ́rọ́bà yẹn òun ni kéèyàn ó sapá sapá sapá pé ẹ̀sìn gangan tí ń bẹnu kìtáàbọ̀ ọlọ́run tí ń bẹnu súnà nábì gangan ni màá ṣe kí ó wà fẹ́ wá pé ah, wá sílẹ̀ sí ó láàyè. àmọ́ talákọ̀ọ́kọ́ yẹn náà ni kéèyàn ò dúró déédéé lójú ọ̀nà tọ́lọ́m bákan náà ànábì sallallahu ta'ala alaihi wasallam ó jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ tó bá àwọn tán láwọn ò ní àwọn ọmọ ṣe náà fílà títí lọ títí láéláé ni àwọn ò ní fẹ́ obìnrin mọ́ kódà ńgbà tí alukuran gbé jáde ní suratul Hadid ẹ̀lẹ́bá ń kabẹ̀ yẹn ká tó ká fi yọrí ẹ̀ ká fi sólẹ́nu. So tán ní àwọn ò ní fẹ́yàwó àwọn ò ní bímọ nígbà tán bá tẹ̀ sí fẹ́yàwó ọlọ́run tún wá já wọn ń rọ́ ẹ̀rí ìdán tún wí náà wọ́n ní àfàmọ̀rọ̀ àwọn akọ́rí ààyà ti ha nígbà tó lọ́n kọ́kọ́ sọ pé a sọ yẹn kalẹ̀ fún wọn o bá a ti sọ kalẹ̀ fáwọn tó ṣáájú ànábì wa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni òsì ní súnẹ́sì ànábì sallallahu alaihi àwọn tí wọ́n adopt ẹ̀ ọlọ́run ní fàmọ̀rọ̀ àwọn akọ́rí ààyà ti ha àwọn gbọ́n wá sọ nígbà tán bá sọ pé wọ́n ti gbẹ́mìí mi báyìí ìyàwó kejì yóò wá wá yóò wá ọmọ tó jọ bí ìmọ̀mọ wá ìyàwó kẹta ó tún wá wá òun ó tún wá ọmọ tó jọ bí ìmọ̀mọ wá ìyàwó tàkọ́kọ́ yóò fẹ́ larí mọ́lẹ́ ògiri yọ́ máa sọ pé òun àwọn òun a fi ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ tẹ̀lé orí pa wọn. afúntírà àti ẹ̀ tá ń pè ní Injil. a ti ṣe àánú àti ìfẹ́ sínú ọkàn àwọn tí wọ́n tẹ̀lé. ẹ̀hẹ́n. àti A ti pé. àti pé. àti pé àṣà kí a máa ní ìyàwó. ẹ̀hẹ́n tí wọ́n dá sílẹ̀. tí wọ́n kí náà ń pè ní dídálẹ̀ bídíà ntí wọ́n dá sílẹ̀ ẹ̀hẹ́n àsọ̀kalẹ̀ kò sínú Injil kò sínú a kò sí lẹ́sìn fún wọn. bí kò bá ṣe láti fi wá ìyọ́nú Ọlọ́run. síbẹ̀síbẹ̀ wọn kò sọ bí ó ti sọ. wọn kò sọ wọn hùn fúnra wọn wọn tún lè dúró tì í tó yé báyìí ẹ ibi tá a tún ti sọ lẹ́nu nìyẹn ọlọ́run kó mọ́tà àgbà lẹ́sìn fún wa wasalaamu alaykum wa rahmatullahi kí ọlọ́run bá kọ́ bá wa san àwọn olùkọ́ wa ní ẹ̀san rí àti ní ọ̀la alkiyama fún ìbéèrè nínú Ramadan àti ní ẹ̀yìn rẹ̀ a lè pè wọ́n sí zero nine zero seven six seven eight four two four five.